tí ka'amila bi àwárí káfà èyí ni mu'adala ìwọ̀ntúnwọ̀nsì ìwọ̀ntúnwọ̀nsì ìgbé nǹkan sí ẹ̀dẹ̀ ara wa tí wọ́n fẹ́ kí mùsùlùmí tí wọ́n alẹ́ ti yàn bá gẹ̀rẹ́ kò yẹ sílẹ̀ nígbà kọ̀ọ̀kan nínú àwọn ìṣesí rẹ̀ pátápátá wọ́n fẹ́ kí mùsùlùmí kó wà láàrin ìrètí àti ìpáyà má fọkàn balẹ̀ pé kò sí kò sí kẹ́lá kọ́ ọ lọ má sì bá a. máa wá ìsọ̀rí níbi ìyá ọlọ́run ipò tí mùsùlùmí máa wà ní tó ti yé ipò tí mùsùlùmí máa wà nìyẹn. wàhálà ìwúwìyà àgbàdì sádà wọ́n kúkú ti dà á wá lọ́dọ̀ àwọn kan nínú àwọn aṣíwájú rẹ̀ kúba pé anáwó káàná ìlà kọ́ra. àléhà tàbó tiẹ̀ tẹ́tí gbọ́ àwọn àyà náà èrìkàkà á ti mọ̀ ọ́ sílùú àwọn oríkèéríkèé ara rẹ̀ yóò mọ wáyé ìṣẹ́jú yóò mọ bá ara rẹ̀ wàhálà lè kọ́ ìpáyà ọmọ àpò mọ́lẹ̀ wàhálà bá ti àyìnà ojú ẹ̀ méjèèjì yóò máa dàbí ìdùnnú ojú ẹ̀ méjèèjì. pé ìtumọ̀ wàlájà ni dàfàlà àbí wàlájà kéèyàn wọnú nìkan arákùnrin òun gbá ìtumọ̀ yẹn mú òun gbá ìtumọ̀ dàfàlà ọba mú wàyí ní kúmílá wáyé wá kò sẹ́lẹ̀ kan ní tí ò ní wọ náà ó ní arákùnrin ọba mi lẹ́nu fàlà ádìrí àhán. ìyẹn ìyẹn bá ìtẹ́lẹ̀ yìí sóre wà á na Abu Maysara Abu Maysara ìlà àwa ìlà fèrèsì nígbà tó bá bọ́ sórí ibùsùn ẹ̀ lọ́fẹ́ sùn lálẹ́ kọ́ọ̀dà yọ̀ọ́ sọ pé yàrá ìtàwọn mi láǹtẹ̀lẹ́dì ni ìlú sáyé torí káwọn ọmọ ń bẹ lọ́wọ́ ń dá lọ́kùnrin ló béèrè táwọn òun lè wá táwọn òun sì lè àwọn òun lè wá sí ayé tiwọn tó ti yẹ ẹ rí pé nínú sọ́dọ̀tà náà nígbà tó wọn wò ní àwọn obìnrin ẹlẹ́yìn bẹ́ẹ̀ gẹ́ ó ní láwùjẹ́ tí sòwúnà yìí ń sún wàrà ájá. Nàìjíríà lẹ́wà tẹ́ bá délé Nàìjíríà Ìbàdàn lẹ́sọ̀rọ̀ sí tẹ́ bá dé Ìbàdàn ayékalẹ̀ lẹ́sùn máa wá o ibi tí èsì sí àjọra tí èsì sómi ibi tẹ́yìn ọmọ pé tì í nù èsì dábẹ̀. ó sì sáwọn ọmọ Amẹ́ríkà tí wọn ò mọ ti jẹ́ káńtù wọ́n pàpà ní òwe kìnìkan jẹ́ káńtù kìnìkan jẹ́ káńtà wọn ò fojú rí rí. àbúrò yà ó yẹ fún wa lọ bó bá ti ṣe lọ́wọ́ ló ṣe é lọ sí i. so wọ́n náà yóò ṣe aláàmà yàgbà ọ̀ sí bọ́ọ̀ lẹ́gbẹ́rì rẹ o. wọ́n ní ọlọ́ Bozgama, Sucule. sí síbẹ̀ tọ́ba ká sí pé àná yọ wà bẹ̀ àná tọ́ba pé àná ni singular nìyẹn ok pé èmi o wọ́n ní màá wọ̀ náà ṣùgbọ́n èròǹgbà ọ̀pọ̀ ló gbà lódò pé àná agbọ́ wọ́n sọ fún wa pé àná wàá rí wàá akọ pé a wọ̀ náà wàdà lókù bẹ̀rẹ̀ a wà á gbọ́ pé àná sọ́ọ̀dì wúnà àríyá a wà á gbọ́ bá wòrùn náà wàdà àríkà ìṣára tàbí wọn ní tó sọ yẹn ó ń tọ́ka sí ìkọ́wé ìlànà ìtàn àlà ọ̀rọ̀ àwọn. ní kọ́kọ́ wọn náà sọ́ọ́dí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run tún ní káànà àdàrọ́ bí i àkásìmọ́ ọ̀rọ̀ yẹn ní o mọ̀kìdíyà mo sì ti kọ́ lẹ̀ bẹ́ẹ̀ tẹ́ kọ́kọ́ wọn náà sọ́ọ́dí pé nínú ayé àtúnyẹ tó máa bà lẹ́nu iná kìí ṣe iná sófù tí kì í ṣe iná iṣẹ́ búrẹ́dì iná iná òtò òtò òtò gíríwò wà ní kùn ilá wà ìdùbà kò sí ẹ̀ka nínú yín tí ò ní wọ rẹ̀ tí ò ní wọ nùnà kánà àlárọ̀ bíkà hasman Fahimi ni dandan ọ̀rọ̀ yẹn ni ẹ̀wọ̀n mọ̀kìlíyà mo tuntun wá kọ́ ọ́nù àkọọ́lẹ̀ kádàrà yìí pé ẹ wọ̀ ná ó wà ló kọ̀dọ̀ yìí ó wà ló èkó yìí pé ọ̀kọ́ wọ̀ ná. àbúmọ̀ sábà ni o ti ń pa mí lẹ́kùn yẹn o. wàmí màá fún ìdọ̀rá yìí fi hàdà nínú àdúrà àdógúnbá látọ̀ bayanu ahwa sara nínú ìdánilẹ́kọ̀ọ́ wa yìí kì í ṣe èròǹgbà wa ní ààyè wà lẹ́yìn sàlẹ̀gbọ́ra yorùbá húnà kì í ṣe wà lẹ́yìn sàlẹ̀gbọ́ra húnà kì í ṣe èròǹgbà wa ní ààyè pé bayanu ahwa sara àlàyé nípa ìṣesí àwọn aṣíwájú rere wà mọ̀ òkìfù min ayatil ọ àti sáàdì wọn níbi àwọn àyà ìpayà kìí ṣe ìrẹ̀rẹ̀ iṣu tàbí àdírẹ́sì ní ìdánilẹ́kọ̀ọ́ wa yìí. wàá yẹ mọ jàǹdà záàlìkà tẹ̀lé mẹ́ta lè àbí bí kò sí pé àkànmú yẹn introduction ìfáàrà. sí ẹnìkan nínú yín tí ò ní wọ náà wíwọ náà. kìláàbá máa tò sí ìlú àbí àyà àwọn àyà tó ń sọ ìdàkejì ohun tí àyà eléyìí sọ àwọn àyà tó ń sọ ìdàkejì ohun tí àyà eléyìí sọ ìyẹn sì ni ọ̀tá ọ̀fẹ́ àjẹs níbi owó wàtáàlìkà ìyẹn ni pé àdàzọ́ ìlera ọ̀rùn ìta àlà èyí tó hàn tó fojú hàn nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba àlejòdá tó ní wàyí ní kúmílá wá rípò há kò sí ẹnìkan nínú yìí tí ò ní wọná káàná àdàwọ̀ ìka àtìmá dandan ní látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba màmúdí ìyá ó sì ti wà lákọọ́lẹ̀ أولئك عنها مبعدون inna الذين سبقت لهم منا الحسنى dájúdájú àwọn tí dáadáa ti gbáwájú fún lọ́dọ̀ wa àwọn tí dáadáa tó ti gbáwájú fún lọ́dọ̀ wa àwọn tí wíwo àdìdẹ́ náà wọn tó ti gbáwájú lọ́dọ̀ wa pé àwọn eléyìí o àdìdẹ́ náà torí pé kó o tó wálé ayé gbàdúrà ìsìlámi tó lọ. ok so àwọn akẹ́kọ̀ọ́ lọ́dún ọlọ́run tí ó jọ pé àwọn wà nínú àwọn tí dáadáa náà lọ́sọ̀ sábà lójú. torí tí ọ̀bàjẹ́ náà ní nírú ọjọ́ tòní ohun tá a bá wá wí ni á bèrè. By the àwọn òwúlẹ̀ ní wọlé tí wọ́n ní á gbé wọn jìnnà sí náà sẹ́ni pé ìlà nítorí náà náà àmàmà àyàtẹ̀yìn àyàtẹ̀yìn ti gbàdúrà dùgbà báyìí zọ̀ọ́dí ìhùmá àtàrà òbí ọ̀n tó fojú àwọn mẹ́rẹ̀ẹ́dì ní ìtakùrà. wajah bainahu ana wala abba harmonize ye ana so pẹ̀lú àyà yẹn tábà wá rí àyà tó jọ ìtakora tọ́ba ju òye rẹ lọ tọ́ba ju ọpọlọ rẹ lọ lọ́ọ́ bá wọlé ní ma láti sọ fún ọ pé ìwọ tó ọba kú àdìsí àlẹ́bí nítorí ẹ̀sùn pé àdìsí máa ń takora wọn orí ìrẹ́lọ́ta wọ̀ ọ́ orí rẹ ńlọ́ta pọ̀ nítorí pé ṣe bí ájà náà la rí tọ́jú ọkọ̀ wọ́n yanjú ẹ̀ wọ́n fi ìmọ̀ yanjú ẹ̀ iṣẹ́ táwọn onímọ̀ bá nìyẹn àwọn onímọ̀ gba iṣẹ́ ìmísí ọlọ́wọ́ ò ní fún wọn ní ìmísí ṣùgbọ́n wọ́n gba iṣẹ́ pé. mọ̀ pé májèlé nìkan kó dáàbò ọpọlọ rẹ bó o ṣe rí àdìsí bára sí pé àdìsí kan kan lórí rẹ náà ni tó jọ pé omi ìlà tó ń kò sí